ó ti bọ́ ọlọ́run Elédùmarè ọba àjíkí ọba àjíkà ọba takuntakun ló bìrì àgbẹ̀ àgbà tí ń gbọ́ ládàárọ̀ ọba nígbó ọrẹ ọba àtiwá ọjọ́ ọba àtiwọ̀ ọrùn kábíyèsí Elédùmarè kò sọ ọba bí rẹ kò sí ọba bí rẹ bàbá tó gbogbo láyé lọ ọba tó ń ṣe gbogbo lóṣù gbogbo ọba àlànà ọba àlẹ́ni ọba títí ayé níbẹ̀ kọ́ ọba tí ń pọn ọba tí ń jí ni ọba tí ń sekún ìgbà rẹ̀ ọba tí ń gbẹgbẹ́ lọ́wọ́ alágbà tó ń fọlẹ̀ mo ṣègbà kábíyèsí Elédùmarè o mo wá ṣe bá nǹkan mẹ́rin mi tó dọ́dọ́ àwọn ayé mo ṣe wá ń òde àwọn ayé òun ní Michael òun ní Rafi òun ní Gabriel mo ṣe bá yín o mo ṣe bá wọn tó gbélé lọ́wọ́ mo ṣe bá ilẹ̀ àfọ́kọ́yẹrí alápòore fún mi alápò fún ọ̀tá mi mo ṣe bó nínú àgbáyé mo ṣe bàtọ́ bí àyẹ̀gbẹ́ mú mo ṣe bá lọ́balọ́ba mo ṣe bá ń jó èjì èjì mo balẹ̀ balẹ̀ mo ṣe bá ọkùnrin mo ṣe bó obìnrin mo ṣe bá ọmọdé mo ṣe bàgbà mo ṣe bó ṣòro ẹ̀ mo ṣe bó mèrè yìí ọba àṣègùn wáyé ìgbà alágbó mo ṣe báyé mo ṣe bá jẹ́ mo ṣe bá dàgbọ́ mo ṣe bọ́ ọdún àtẹ̀wọ̀n rùn mo ṣe bòkè mo ṣe bàtàlẹ́ mo ṣe bàárẹ̀ mo ṣe bàárọ̀ mo ṣe bọ̀sán mo ṣe bálẹ́ mo ṣe bẹ̀yìn ìmọ̀pọ̀ kálàkálà ọgọ́dẹ ẹ̀yin òrógún sábà balẹ̀ ẹ̀yin ìsùn máa bẹ̀yìn ọ̀sọ́ọ̀sà méje lẹ́ mo ṣe báyé báyìí mo ṣe bá ara ẹni káká ọ̀fọ̀ lóògùn ọ̀fẹ́ lóògùn ọ̀fẹ́ lóògùn ọ̀fẹ́ lóògùn ọ̀fẹ́ lóògùn ọ̀fẹ́ bàbá mo ṣe bá gbórúmọlẹ̀ mo ṣe bá fáà mo ṣe bá máàmù mo ṣe bá pásítọ̀ mo ṣe bá wòlíì mo ṣe bá dáhùn ṣe mo ṣe bò oníṣègùn mo ṣe bá gbogbo ẹni ṣẹ̀ṣẹ̀ pátápátá mo ṣe bá gbogbo ẹyin abọ́ rẹ̀ bí mo ṣe bá owó tó lé mi tí mo rí mo ṣe bọ́ lọ́mọ tí kì í sùn mo ṣe bá yá mo ṣe bá mi mo ṣe bá yóò tẹ̀lé ọdún ọ̀ṣun mo ṣe bá fẹ́ ní wọ́n pàwà tí ó wòye mo ṣe mọ̀ pé títí bá ẹ̀jẹ̀ gbà mí ṣe o. wọ́n sọ fún wa pé ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ sì kù síkù ìfún mo tún wá mú sọ lẹ́nu ìbáyìí ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó ń lọ ní orí afẹ́fẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ wa ló mọ ọlọ́run kò yẹ pé tó bá ti gba ẹ̀sìn bóyá o gba ìṣẹ̀ṣe àbí ó ní nǹkan tẹ́ ń bọ nídìílé yín tó wá ní òní mọ ọlọ́run ọlọ́run ló dá ohun gbogbo tó sì lè ṣe gbogbo torí ọ̀pọ̀lọpọ̀ nítorí wọ́n rí ibà rẹ ti gbẹ etí gbogbo ilẹ̀ Yorùbá káfàtà bàbá wọ́n rí wọn ọ̀nà àwọn kan sọ pé torí wọ́n travel wọ́n wà ní Egypt náà àwọn arìnrìn wọn táwọn kan sọ pé à ẹ̀wọ̀n kírun wọn kírun wọn lọ mọ́ọ̀sì wọn lọ mọ́ọ̀sì à ó mà ṣe o ẹni tó bá ní ọlọ́run òkú èèyàn ni o ìbá rẹ wọ́n mọ ọlọ́run wọ́n ní ọlọ́run ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wọn ọmọ ìdílé onímùsùlùmí gidi ni wọ́n o fún wọn tó bá mọ̀ ẹni tó bá dẹ̀ jẹ́ olórí tó wà nírúpò tí ààrẹ wà yìí gbogbo ẹ̀sìn ni wọ́n wà lọ́wọ́ gbogbo ẹ̀sìn ló máa ṣe o wọn ò ní ṣe tribalism ọ̀rọ̀ ààrẹ dàbí ọ̀rọ̀ ọba ni kò sí ẹ̀sìn tí ọba ò lè ṣe wọ́n máa ṣe kìrìsìtẹ́nì wọ́n máa ṣe mùsùlùmí wọ́n máa ṣe ìṣẹ̀báyẹ̀ tó jẹ́ tiwantiwa ṣùgbọ́n wọn tó bá lọ ń yà sọ́tọ̀. So tó bá nítorí pé wọ́n ṣe Ṣàngó ń lé yín o ò mọ ọlọ́run òkú ni ẹ o tó bá ní pé wọ́n sin ọya ń lé yín o ò mọ Elédùmarè a o ti kú tó bá ní pé láàlọ́ ń sin ìdílé yín ó dẹ̀ wá ń ìdílé mùsùlùmí ó ní o ọlọ́run kòtò ló ń lọ o wá jẹ́ ọmọ kìrìsìtẹ́nì ọ wá ń bọ ọ ń bọ òòṣà nídìílé yín ó wá ní kò sí ọlọ́run òkú ni ẹ o gbogbo nǹkan tọ́lọ́run dá dáradára ni gbogbo àwọn rúmọlẹ̀ tó wà yìí Elédùmarè ló dá wọn ìránṣẹ́ Elédùmarè ni wọ́n Elédùmarè rọ́ sí wọ́n sílé ayé láti wá jíṣẹ́ fún ni communication ni wọ́n jẹ́ sí Elédùmarè tó bá mọ ọlọ́run wọn ní dẹ́ lóhùn ta ló fẹ́ lọ jíṣẹ́ fún ta ló fẹ́ lọ sọ fún ta ló fẹ́ lọ jíṣẹ́ fún àwọn èèyàn wá ń sọ lóṣìṣì ṣèbí ààrẹ olóṣà ni wọn ṣèbí ààrẹ ṣèbí kò yẹ kó lọ sí mọ́ṣá àbà <laughs> ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn dúdú ẹ jáwọ́ ẹ jáwọ́ ọlọ́run ọlọ́run ẹ̀kọ́ ló ń bínú sí wa o ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀ ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín kò sí nǹkan tí ò létò kò sí nǹkan tó létò rárá gbogbo nǹkan tó lọ ń dá nílé ayé yìí dáradára ọlọ́run ló dá gbogbo nǹkan gbogbo òrìṣà ó ti àwọn tí à ń pèlè ní tó jẹ́ Jésù Kristi ọmọ Ọlọ́run ni tó jẹ́ Muhammed tó máa ní sàlálàrí wasalam ọmọ Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run gbogbo wọn ṣùgbọ́n tá bá ṣe ń yin àwọn náà Elédùmarè a máa gbé wa sọ́wọ́ sókè ṣùgbọ́n tó bá ní pé nítorí pé bí èmi kọ́kọ́ ṣe wà yìí ọmọ ọmọ ìdílé kìrìsìlẹ̀ ní gidi mi ní ọmọ Ondo state Àkúrẹ́ olóyè mẹkùn ní mí kìrìsìtẹ́nì ìdílé mi ìyá mi ọmọ Ifẹ̀ ìdílé kìrìsìtẹ́nì ló ti wá ìyá mi nídìílé wọn wọ́n ń bọ Ọ̀ṣun bàbá mi nídìílé wọn Ṣàngó ló ń bọ kò dẹ̀ sígbà tí mo kì í pa muslim kò sígbà tí mo ti ń pe kìrìsìtẹ́nì tá a máa lọ church ọkàn lẹ́sìn o ojú là ń wò ṣùgbọ́n ọkàn lẹ́sìn ojú là ń wò ṣùgbọ́n ọkàn lẹ́sìn ojú là ń wò ṣùgbọ́n ọkàn lẹ́sìn kàsàkàsà ń bọ̀ lọ́nà o kàsàkàsà ń bọ̀ lọ́nà o kìsìkìsì lẹ́sìn rí báyìí